ìhà ẹbí afáwọn Albani rahimahullahu ta'ala wọ́n ti sàlàyé ìgbé tó pé arákùnrin tó ń bẹ nínú hadith yìí ó fà táwọn afọ́nà hadith tí wọ́n fi dọ̀wá fà rẹ̀ pé tán ṣùgbọ́n àlùmọ́yìn ètò abẹ́ lò òun náà ní pẹ̀lú ọ̀nìṣà orí kò sọ̀ọ́dá ọ̀rọ̀hẹ́ kò ní àgbé àtọ́kásọ́ yí pé sọ̀rọ̀ dáná ọlọ́run bá yóò gbé àwọn ẹsẹ̀ tó le ìjìyà tó le ìyà tó jẹ́ pé agbára rẹ̀ ó lé ká ọlọ́run bó gbèkọ̀ wà nínú ọmọ mùgílá lọ́rùn látara wípé ọlọ́run bá kẹ ṣùgbọ́n ṣe ọkọ̀ tọ́lọ́run. náà ọ̀kà nàlẹ̀ àyà àti nà ànídá. látara wípé ọkọ̀ tọ́lọ́run ọba ọlọ́run bá yóò gbé ẹ̀rù tó lé. ọlọ́run bá yóò gbé kọ ọlọ́run bẹ́ẹ̀. iná ò fa kẹrọ ọkọ̀ dárù. فقتل كيف قدر ثم قتل كيف قدر ثم نظر ثم عبس وبصر ثم أدبر واستكبر فقال إن هذا إلا سحر يؤثر أبوه عبد الله بن عباس رضي الله عنهما وارضاهما ما بس على يقوله صعودا onítùmọ̀ rẹ̀ náà ni wípé ai onísọ́kọ̀rọ̀ tó ń ó ní àpáta kan nínú iná jahannam ló wà yusufu alayhi alkafe lawajihi wọ́n dá ojú kẹfẹ́rí bò ó ọlọ́mùsọ wípé sàròyìn kò ó sàúdà wọ́n dojú rẹ̀ bó yóò mọ̀ wá gbàbẹ̀jọ́ ilé ní àlàyé Ibn Abbas ẹgbẹ́ tó ń sọ yìí náà ó fẹ́ à ń gbòórùn òkè ni wọ́n sọ wọ́n pa wà nígbà mọ̀gí láti ẹbí kó mọ̀ ẹ̀gún aláyè hàn ìtàfẹ́ lónìí pé ọlọ́run bá ní sàrọ̀ èkó sọ àwọn dá àlùfáà pé ọlọ́run bá yóò gbé ìyà tó gbé ló gbélé lọ́rùn náà wò ó léwà gbà ìrànwọ́ ọjọ́ wo ló gbà ó náà gbóńdà àwọn tàfà sí ìtànsọ̀ almuhim nínú àyà ní pé ọlọ́run bá olóhun ó gbé ẹrù tó kí ló wá ṣe àṣàlàyé lánàá إنه إنه فكر وقدر فقتل كيف قدر ثم قتل كيف قدر ثم نظر ثم عبس وبسر ثم أدبر واستكبر فقال إن هذا إلا سحر يؤثر ó sì ń tó ṣe tó fi dẹni ìyà lọ́dọ̀ ọlọ́run ọba ju ipò takọ̀rọ̀ ọlọ́run àtànábì lọ gbogbo ẹni bá ti ń takọ̀tọ̀ ọlọ́run àtànábì sallallahu alaihi wasallam irúfẹ́ àwọn ẹni bẹ́ẹ̀ ìyá ń dó dè wọ́n yálà ó mọ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀ ni àbó ṣe é ẹni pé tẹ́bá wo wàá ìjọba mọ̀gíra ó mọ òdodo káwọn falakọ ó dá òtọ́ ọlọ́run bá ti fòdodo hàn ṣùgbọ́n sọ ọ́ mọ̀hánì dàní lákàn ti jẹ́ pé ó kàn fẹ́ tẹ́ àwọn èèyàn rẹ̀ lọ́rùn láti ó ń wá àwọn èèyàn gbogbo pẹ̀lú ìbínú àwọn èèyàn ọlọ́ọ̀bá yóò yọnu sí àwọn yóò yọnu sí bá gbogbo ẹni tó bá wá ń wá ìbínú ọlọ́run pẹ̀lú yọnu àwọn èèyàn àwọn yóò yọnu sí ọlọ́run àwọn yóò bínú sí ọlọ́run sọ̀rọ̀ bínú sí àfikàsọ́ pé ọlọ́run bó bínú sí àwọn yóò bínú sí. wọlé ilá yóò sàr ó ní alukurahani kò jẹ́ ju ọ̀rọ̀ ọ̀rọ̀ tó jẹ́ pé إن هذا إلا قول البشر إن هذا إلا قول البشر ó ní kò jẹ́ kò jẹ́ nkẹ́kẹ́ lẹ́yìn ìgbà tó ti kọ́kọ́ sọ pé kìí sọ̀rọ̀ yẹn kìí sọ̀rọ̀ àlùjẹ̀nu wàlá bí kọ́ọ̀lì ṣááyẹ̀r wàlá bí kọ́ọ̀lì káhìn wàlá bí kọ́ọ̀lì sáhìn ó tún wá ń kọ́ ọ̀rọ̀ rẹ̀ jẹ́ padà ó ní إن هذا إلا قول البشر إن هذا إلا قول البشر ó ní kò jẹ́ àlùkùnrin ó jẹ́ nkẹ́kẹ́ ọ̀rọ̀ abara náà ọ̀rọ̀ èèyàn náà ọlọ́wọ́ abẹ́ sọ ní tí ó jù rẹ̀ ó rí alkiyama kàọ́sílẹ̀ ìsákọ̀r. ọlọ́ni sáà ọ̀sílẹ̀ ìsákọ̀r ọlọ́run náà ó fẹ́ òun ó kù díẹ̀ báyìí sáà mustaqbal qarib kò pẹ́ bẹ́ ọ̀sílẹ̀ ìsákọ̀r ń fi wọ̀ sínú náà sàkọ̀r ayé ìkan nínú okọ̀ náà nínú jahannam náà. wà máa àdẹ̀rọ̀ ọkà máa sàkọ̀r. ọlọ́run ọba wa fẹ́ ó fẹ́ kí ìbẹ̀rù yẹn sí wa lọ́kàn pé tí wọ́n bá ń sọ̀rọ̀ náà ọ̀rọ̀ náà ọlọ́ni wà máa adọ̀rọ̀ kàmà sàkọ̀. wà máa adọ̀rọ̀ kàmà sàkọ̀. kí ló jẹ́ gbọ́ pàápàá náà sọ́kọ̀rọ̀ kí ni ó jẹ́ gbọ́yé. látúbọ̀ kí wà látàbọ̀. ọlọ́ni jẹ́ ìròyìn ẹ̀fọ́ ọlọ́mọṣẹ́ wálé ìrònà ọlọ́ni náà tí wà jídá máa mùgíra jẹ̀mọ́ ẹ jẹ́ ká bíra wa a sọ fún wa lánàá yí pé nínú àwọn mùsùlùmí nínú àwọn tó ń ka súra àti mùsùlùmí sálọ náà kùránì sí ìmẹ̀ ó dẹ̀ ń ká lórí bàbá rẹ̀ tó ń gbọ́ ibi tọ́lọ̀ ọba ìlú bàbá rẹ̀ ṣe ó ti takò ànẹ́bì àti tí ó padà ṣẹlẹ̀ sí bàbá rẹ̀ tí ó sì mú yábẹ́ yábẹ́ subhanallah ẹ̀rí pàlà mọ́ tí ó rọrùn sọ̀hábà kó mọ̀ wá kà Saifullah Khalid ibn Walid ìdá Allah subhanahu wa ta'ala gbogbo akin ó dẹ̀ padà kó sórí ibùsùn lọ́dí ọlọ́ọ̀ tá àlọ́ gbogbo kààlà afẹ́ kó jogun náà ah, àmọ́ ọlọ́run bá hakim sàúsùlẹ̀ sàkọ́rọ̀ sàúsùlẹ̀ sàkọ́rọ̀ ọlọ́run bá ní iná sàkọ́rọ̀ ni yóò wọ̀ وما أدراك ما سقر kí ni yóò fi mọ̀ wá Ànábì sallallahu alaihi dáadáa ní táǹpẹ̀ ní iná saqar لا تبقي ولا ọlọ́run ọba ní لا iná tí èé sẹ́bì kankan kù lára ni látòbùkí kéèfì bì kẹ́kẹ́lẹ̀ nínú ara tàbí ẹ̀jẹ̀ tàbí ẹ̀mí gbogbo ohun tó bá bára ní mọ́ ń jà òkè wọ́n lè àtàbà sọ́mọ́ tó wá dẹ̀mí padà sí wọn lá ẹ̀rẹ́tẹ́ nínú alukur'an já sọ́tún nìsà ọlọ́wọ́ bá ní kó là mẹ́ nábì jẹ́sì olóòdòm badalnahum juludan ti ara wọn

لواحة للبشر عليها تسعة عشر أفعلوا تفسير هنا تأكل لهومهم وعروقهم وعصبهم وجلودهم يوم جيران bẹ́ẹ̀ ni ó máa fa ẹ̀jẹ̀ wọn bẹ́ẹ̀ ni ó máa gbogbo àwọ̀ ara wọn tó máa tó bá dẹ̀rọ̀gọ́ ìrọ̀dà ṣùgbọ́n lẹ́yìn ìgbà lọ́wọ́ bó wà á tún dá padà fún wọn ẹ̀rá àìsọ̀tẹ̀lẹ̀ta إن الذين كفروا بآياتنا سوف نصليهم نارا كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب إن الله كان عزيزا حكيما الله سبحانه وتعالى ó jẹ́ àgbọ̀ wípé àwọn kèfèrí إن الذين كفروا بآياتنا سوف نصليهم نارا كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب إن الله كان عزيزا حكيما أطعوا صحيح كيف وأنا أعوالي بلا الله بأس على الإبرة بهموم اللفظ لا بخصوص بو بو كفري pátá Inna alladhina kafaru bi ayatina. Àwọn ọba kan fi wà níbi ṣe sáǹpù àwòkọ́ṣe ló jẹ́ pé ẹ wo bí ó ṣe rí fún un. Ọlọ́ni àwọn o wọ́n bá kafaru bi ayatina. Ó sọ pé ó rà ká nàlẹ̀ ayatina ànídá. ọba kafaru bi ayatina. sáòfà nọ̀síléhìm náírà. gbogbo ẹni tó bá ṣe kèfèrí sí ọ̀rọ̀ ọlọ́run ọba sáòfà nọ̀síléhìm náírà ọlọ́run ọba ní kò pẹ́ kò kò ní pẹ́rẹ́ ó fẹ́ yá kùnmọ̀ dànù ní. kùlàmà nádìjà jòlódò hom bàdẹ́lá hom jòlódà. gbogbo ìgbà a máa fún wọn ní ara míì sàtọ̀ sí ara àtàkọ́kọ́ tí wọ́n ti fínà jẹ. ìyàwó kò láàdàbà. ṣe pé ìyà àtayé tó bá ti jẹ́ ìyà àtayé tó bá ti jẹ́ ó ti tẹ́lẹ̀ nìyẹn ṣùgbọ́n tó bá ti ara rẹ̀ bá jóná ẹgbẹ́dẹ̀ alákọ̀dọ̀rọ̀ lọ́wọ́ tí ẹ̀ bá jóná láyé ó wọ́n tún wá fún ní ara mi. Bàdàlnáhùn juludan ghayraha liyadhuqu al'adhab. Ọlọ́gbà ò ṣe ń torí ẹ̀ka dùgbọ́ ọlọ́run fẹ́ kí wọ́n tó yàyà wọn. Tó iná sákọ̀ látúbùkí. Látúbùkí wà látàdá. Owó èéfì yẹn kèé fi bì kẹ́kẹ́lẹ̀ nínú ara ta gbogbo bì kẹ́lọ́ ara ẹ̀bẹ̀rẹ̀ wà gbogbo àyọjọ́ rẹ̀ kó làwọn ọlọ́run tẹ́ bẹ̀ẹ̀sẹ̀ tó bá dẹ̀ jóná tẹ́tẹ́ tó ara ń padà tó padà sọ padà ká fi wọ́n dàgbà èdè mo ti jọ lẹ́ẹ̀kan náà yóò máa jó lọ́kàn sí lọ́sẹ̀ olè yàgò nílá ibi tó fẹ́ fà yóò máa ọ̀nà méjìlá àwọn afọ́ ọmọ gbàtà fẹ́rù padà sí apá sọ pé albashar ayé al-insan ó náà ní ọmọ nìyà ó lè nàmà ànàbàṣàró albashar agbákan sọ pé àlùbáṣà ayé aljilt ó náà ni àwọ̀ ara rẹ̀ ẹ́ tó ìgbẹ́jọ́ náà lè sọ àfáwà mujahid rahmanullah nígbà tó ń bẹ́ sàrà ayé ayé onítùmọ̀ rẹ̀ ní pé làwọ̀ àtún lil bashar ayé iná yẹn yóò máa bú àwọ̀ ara كلا إنها لظى نزاعة للشوى تدعو من أدبر وتولى وجمع فأوعى أبا وعبد بن عباس رضي الله عنه orísùnmọ̀ rẹ̀ ń gbé tó harriku basharotal insan ó ní iná yóò máa jó awọ ara ọmọnìyàn yóò máa jó ọlọ́mọṣẹ́wá lọ́mọ náà iná iná sakot tọ́lọ́mọ fẹ́ fi wàyídìí tí àti gbogbo ẹni tọ́lọ́mọ bá bá kẹ́ tí ò bá lù láti ṣe tọ́lọ́mọ bá ọlọ́mọ bá kẹ́ fi ń takò tọ́lọ́mọ bá padà ìwọ ló ń sanwó àwọn tí wọ́n ń takò tọ́lọ́mọ ìwọ ló ń fún àwọn èèyàn lówó ló sponsor àwọn èèyàn ẹlòmíì oní sponsor pastor lórí rédíò mùsùlùmí dẹ̀ ní alájà oní oní oní oní oní sanwó àwọn aláwo ìwọ ló ń ran àwọn ọ̀tọ̀ ọlọ́run ọba lọ́wọ́ láti jẹ́ kí ọ̀rọ̀ wọn kó máa lékè ọ̀rọ̀ lọ ọlọ́run ọba ní ntí buhari dàmà mùgírà ṣe yìí ntí ó jẹ́ ìjìyà rẹ̀ pé sàósùlẹ̀ sàkọ́r. sàósùlẹ̀ sàkọ́r. وما أدراك ما سقر لا تبقي ولا تذر لواحة للبشر عليها تسعة عشر الله غباني الناي الله كما سوى لرونا الله ني الناتي والدي فيه ولواحة للبشر يوم أبو على tẹ́ ẹ bá fẹ́ mọ̀ ẹ lọ wo bí tán bá ti ń bú ọ̀pọ̀ mọ́ tán ti ń bú ara rẹ̀ pẹ̀lú ìyẹn kéré sí nàbọ̀tí kan fi yẹ tẹ̀sẹ̀ pé omi tí wọ́n fi ń bó ẹran àbí iná tí wọ́n fi ń sun ẹran tàbí fi bó awọ ara rẹ̀ tọ́wọ̀ ọlọ́run ọba ní nàwọ́ àtún lè bẹ́ṣà iná yẹn yóò máa bó awọ ara wọn subhanallah ọlọ́run wá ní àléhà àti sàátà àṣàrà àléhà àti sàátà àṣàrà ọlọ́run wá níbi iná yìí ọlọ́run ọba ó ti fi síbẹ̀ tí sàátà àṣàrà ọlọ́run ọba fi màláíkà mọ́kàndínlógún ọlọ́run bá fi wọ́n síbi iná àwọn àfọ onímọ̀ tafsir kọ́lọ̀ǹkọ́ bá kẹ́ wọn wọ́n ní ọlọ́run bá a ti mọ̀ wípé a ti lẹ̀ ní kọ́sínù náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni tó ń sọ iná tó wà mẹ́ Malik sóhun náà sẹ́ni náà àwọn wọ̀nyí ni apákan náà tàbí sọ pé ẹyọ kan lòun sọ àwọn yòókù wọ́n jẹ́ eighteen sọ pé òun jẹ́ sílẹ̀ nineteen ní aláyà ha ọlọ́ọ̀bá ní ha àtà àṣàrò ọlọ́ọ̀bá ní àfi síbi àfi mọ́kàndínlógún àfi síbẹ̀ ọlọ́ọ̀bá fi àwọn yìí síbẹ̀ kì í وما جعلنا أصحاب النار إلا ملائكة وما جعلنا عدتهم إلا فتنة àti wàá kú lórí ọ̀rọ̀ Walid ọmọ Mugira ìgbà tí Abu Jahal tásọ̀rọ̀ ìlànà ẹni tí èyàn bá rìn kó sórí rẹ̀ Abu Jahal èyàn bá rìn kí tèyàn dá èyàn ò lè bá rìn kó rí kí ọlọ gbogbo àwọn tó bá rìn láyé ọ̀padà tán sórí ìbínú náà abújáhàn ìbàtọ́lọ̀wọ̀n bá sọ ayá pé àlẹ́yìnhá tí sàátà àṣàr àlẹ́yìnhá tí sàátà àṣàr pípẹ́ rí pé àwọn kèfèrí rí iná ó kúkú ń bẹ láyé wọ́n ń gbọ́ bọ́bọ́ bí wáyé tí sọ̀kalẹ̀ fún

káàtì àwọn sọgbọ́ ẹ̀yọ́lẹ́ ọgọ́rùn kan ní kò nílé nínú àmàlà kàkàtàrà ṣùgbọ́n ẹ̀rí pé àwọn èèyàn tọ́jọ́ pé wọ́n jẹ́ olùkọ́tọ̀ ọlọ́run ọba wọ́n ti wà ti pẹ́ àwọn tó jẹ́ pé ẹ̀mí wọn lè títọ́ ọlọ́run ọba wọ́n ti wà ti pẹ́ tó jẹ́ pé tó bá rí kẹfẹ́ ríkẹ lónìí tó sọ ọlọ́run ọba fún tí bá ń yẹ ọwájú wẹ̀yìn ó láwọn èèyàn tó kọ́ sí àwọn àbújá ìlọ́gà àwọn fèrè àwọn àwọn kọ́ọ̀rù àwọn lọ́gá àwọn níbi ìyapàtọ̀ ọlọ́run níbi ìṣàyàkókò nà kí sófin tọ́lọ́run ọba Abu Jahal ìgbà tó gbọ́ eléyìí ó ní ṣe yóò wá wà láàrin àwa ní gbọ́ ẹ̀wá ní lè dá wọn mẹ́lẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn èèyàn kan ń bẹ ní wọn tó jẹ́ pé lóòótọ́ alágbára ni wọ́n mọ̀ wọ́n sí tẹ́rẹ́ bí arákùnrin kan tó ń pè al-Ashad akùnrin yẹn Ibn Khalad al-Jumahi aw ọkùnrin yẹn wọ́n ní ẹnìkẹ́kọ̀ọ́ náà kọ́fẹ́ yẹn nílẹ̀

àti gbọ́gbà nàbí Muhammad sallallahu alaihi wasallam ibn abi kabasha bàtí mọ́ nǹkan nàbí ni wọn nígbẹ́ nǹkan tó tó ń sọ káàkiri nígbà tá a gbà tí wà lídò tó gbà tẹ̀ ni pé wọ́n fi wọ́n náà iná tí wọ́n sì fi wọ̀ mọ̀lẹ́kà 19 ní bẹ́ẹ̀ tí ẹ̀ wá ní kápá kẹ́ ẹ lè fi ìyẹ́ 19 àwọn mọ̀lẹ́kà 19 kẹfẹ́ yìí wọ́n lélẹ̀ ọkùnrin aláṣà bìtì mo sọ yẹn ibn Kalada al-Jumahi ó bá rí ní yà á ṣàrọ̀ Quraish ó ní ẹ̀yin Quraish ẹ̀jẹ̀ ń sọ fẹ́ ká olùdarí gbogbo àwọn nineteen yẹn pátá ẹ̀dá wọn dá mi gbogbo nineteen màláìka ẹsẹ̀ kí ni ẹ̀dá wọn dá wọn. ó ní kó dàbí wọn ṣe àná àdùfà ó àǹkùn bí mọ̀ nkíbi àlà àyè mẹ́ra àṣọ̀rọ̀ mẹ́ra màláìka ó ní sẹ́yìn rí èjìká àjọ ọ̀tún yìí mẹ́wàá ní màláìka ní fi nà mọ́lẹ̀ bí alágbára mẹ́sàn-án èjìká kejì mẹ́sàn-án nínú àwọn màláìka nílòkulẹ̀ ten plus nine nineteen oníbẹ̀sán nínú àwọn màláìkà èjìká kejì apá òsì torí pé lọ́pọ̀lọpọ̀ ọgbà agbọ́ ọ̀tún amọ́ lágbára ju apá òsì lọ onímẹ́wàá eléyìí ó yanjú mẹ́wàá èjìká kejì ó yanjú mẹ́sàn-án yòókù <laughs> inú fàtọ́nà fi wá sọ wípé wà mẹ́jà ní ashaban nar وما جعلنا عدتهم إلا فتنة للذين كفروا ليستيقن الذين أوتوا الكتاب ويزداد الذين آمنوا إيمانا ولا يرتاب الذين أوتوا الكتاب والمؤمنون وليقول الذين في قلوبهم مرض والكافرون ماذا أراد الله بهذا مثلا كذلك يدل الله من يشاء ويهدي من يشاء وما يعلم جنود ربك إلا هو وما هي إلا ذكرى للبشر جماعة الصلاة علمية بقوة والليل وقتا والواقع يشهد لذلك ìbẹ̀rẹ̀ ẹ̀ ń sẹ̀rẹ̀ lọ́wọ́ lágbàáyé ó ń jẹ́rìí sí pé ọ̀lẹ́ ala lóun ó fẹ́ ìyẹ́ apá ọ̀tún òun èjìká ọ̀tún òun fi na mọ̀lẹ́kà mẹ́wàá èjìká òsì mọ̀lẹ́kà mélòó mẹ́sàn-án afáwa suhaili nígbà tó fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ ó ní ẹmọ owó arákùnrin aláṣàdó ibùkẹ́ sí iná àrò dada nìkan fi bìdáyà ti wọ̀ ní torí pé ní tó ń gùn ni pé gbogbo àwọn kùrẹ́ sí pátá wọn àfẹ́yìn ẹ̀ lélẹ̀ rí kò sẹ́ni tó ka ẹ̀kún wọn bá mẹ́kẹ́ rí kó káfẹ́ yẹ̀ lélẹ̀ ó ní ànábì sallallahu alaihi wa sallam dẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lọ́dọ̀ àwọn ní hadith lórí hadith yẹn àpasọ́ lórí kí sọ̀yẹ̀ àwọn ní hadith ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wà lórí iṣẹ́ ààrẹ ìdá pé àfa àwọn àgbẹ̀rẹ̀ albani rahimahullah ta'ala

tíjà bá jìnà ẹnìkan bẹ̀rẹ̀ pẹ̀lú yẹ níbi kẹfìrì arákùnrin yẹ òun náà òun náà ní agbára nínú àwọn èèyàn táwọn àwọn lábá tẹ́mọ̀ ń respect nípa ká mẹ́kẹ́ èèyàn yẹ lélẹ̀ rí arákùnrin yẹ ní hash òun náà ní àwọn bàbá hash sẹ́yìn tó bá ní wọ́n hash ẹgbẹ́ sọ fún wa lánàá àwọn kò ráṣì bànú màkúzù ń nínú wọn bànú Hashim ń bẹ nínú wọn so bànú Hashim rí kánà yàwó ìkàrà òun náà nínú àwọn bànú Hashim á jẹ́ pé inú rẹ̀ ànábì ló ń ti wá sallallahu alaihi wa sallam òun náà àwọn èèyàn máa ń gbàgbà paragbára rẹ̀ ànábì sallallahu alaihi wa sallam nínú àwọn tí Àbújá lè wò bá irú wọn ni mọ̀lẹ́kà 19 péré òmìnira màláìkà ilé gíláàbùn ṣìdáàdù. gíláàbùn ṣìdáàdù láyá sùnà lọ́hà máa àmọ́rọ̀hùn wáyà fún àlùnà máa yóò mọ́rọ̀. ilé ìlú ọ̀pọ̀lọpọ̀ àwọn míì tẹ́lú àwọn sí ẹ̀sìn dáadáa tí wọ́n sọ pé ṣéwù kan bẹ tó wà lálẹ́ ó tún máa kọ́ lórin ìníkan ní ó gba owó àwọn láìláì lọ́la ń tọ́ra rẹ̀ wọ́n fẹ́ sùkú àṣùpá rẹ̀ sòwò ẹlòmí ọmọ ẹlòmíín bẹ ó ti dá mi léṣe rẹ̀ pé ṣé òwà ṣe ṣe òwà àwọn òun rẹ̀ gbogbo owó táwọn léṣe àwọn fi àwọn fi sin gbogbo owó táwọn àwọn kọ́lé fún ṣèwà àwọn mọ́tò fún ṣèwò àwọn ọ̀nà ṣèwò mẹ́ka àwọn tó fọmọ àwọn fún ṣèwò níyàwó gbogbo ẹ̀ abáàmọ̀ sọ ó sòwò àwọn èèyàn kò sẹ́ni tẹ́yẹ̀ lè gbára lẹ́gbàrá lẹ́kẹ̀ àwọn yóò láyà níbi ìyá lọ Abuja ló wò pé gbogbo àwọn wọ̀nyí akọ́kọ́ rẹ̀ kára yìí ní Bani Hashim wọ́n ní ìdá ẹ̀rọ ìjọ kan Ànábì sallallahu alaihi wasallam àbí wàá parí ìjà náà àwọn lè parí ó sì nàrà nàrà ah, ah. bó ṣe wá dàbí ìṣẹ̀gbẹ́ àwọn tó bá lè pé ó ti ẹ̀ tó ti kọ́ sẹ́rí àbí tó kọ́ dàfàndó ẹni pé egun wọn yóò máa ń tí èyí bá ṣe pé mo wọ pé ibi ìran níbi ó dèmi àṣẹ pọ̀ṣẹ̀ bá nígbà ní àṣìmù tí èyí ṣe mo wo ti ẹbí mẹ́ka lamjok ìyìn bọ́ sọ̀rọ̀ tí ń fi pọ́nra nù anábì ní báwọn sọ́mọ́ lọ́wọ́ àríwá sọ́mọ́ anábì ní kẹfẹ́ àwọn ọ̀dà àbí ìlú sọ̀ fi bidaya tó wà ní àyà rahman allah ta'ala ó ní ìbá tiẹ̀ mọ́ bọ́ sọ̀rọ̀ kankan ń gà pọ́nra nù ó ní kí màá fi pọ́n torí pé hàn àlẹ́ hàtàrà ìwọ ló ń bú àwọn ọlọ́run wọ́n ló ń bú lápá wọ́n ló ń bú wùzá wọ́n ló ń sọ pé àwọn ọlọ́run táwọn sí èso ọlọ́run kábẹ̀ bọ́ ọlọ́run bẹ̀ ìbá pọ́n lánàá kábíyèsí oúnjẹ ọlọ́run sallallahu alaihi wa alihi wa sallam ó wá sọ arákùnrin aṣọ fún àdàbí ó dùn ọ́ ilé àhàkà àárín yẹn díẹ̀ kàmí ni ó ní pé ọlọ́run ọba يستضاء به إن الرسول لنور يستضاء به وصارم من سيوف الله مسلول وصارم من سيوف الله مسلول èyí báwọn anábì sallallahu alaihi wasallam ó sì bá forí gbárí إن الرسول لنور يستضاء به pẹ́rẹ́ gbogbo ẹni tó bá yóò dúró lórí súnà ayídọ̀ ọlọ́run láti sẹ́wọ̀n mọ́ ń bẹ pẹ̀lú wọn

àbí ánàbí dáàlì kalẹ̀ ibè ìtọ́mì mẹ́ẹ̀ni àkún mẹ́wàá tẹ́lá bá ìtẹ̀fẹ́ sọláńgbà náà jẹ́tọ́ bá náà mi ó tọ́fẹ́ mi mílẹ̀lẹ̀ à ó ti ṣọ́ ọ̀fọ̀rọ̀ àkún mẹ́wàá ti ń bẹ fún. máa kọ́ dáwọn nàbí ìsọ̀sọ́lẹ̀m wà sọ́rọ̀ àwọn ọ̀jẹ́lá sàlà sọ́dìrì yìí ànábì kẹrẹ ramú ni ìgbésẹ̀ ànábì kẹrẹ ramú ẹ máa gba ẹ̀mù nínú ẹ̀mù oníjọ́ ọ̀dọ́ wọn jókòó lé láyà pípọ̀ lọ́tọ̀ gbogbo agbára ìgbà mí wọn máa rọ yẹ̀pẹ̀ sí lẹ́nu nílẹ̀ Yorùbá tí wọ́n bí mi Ọlọ́run bá yẹ pẹ́rẹ́ rẹ̀ àwọn ìṣọ̀lá ọ̀rọ̀ sálàm ó sọ́nà bá fi ẹ̀yìn ẹ̀ lélẹ̀ bá ti bẹ́kùnrin yẹn ṣe wá hárí fàkọ́ọ̀l onílásítà bìlẹ́bì fàáltà hàdà ọlọ́run ọba ààrẹ tó ń sọ ìlọ́dọ̀ irú ọlọ́fẹ́ ìmìlẹ̀lẹ̀ ẹ́ ó dá kí ọlọ́fẹ́ ìlẹ̀lẹ̀ o mo bẹ̀rẹ̀ lẹ̀ mo sáwọn ilẹ̀ ẹ́ àṣàrò dáìsí àgbọ̀rà mo sàṣàrò wọ́n náà sàṣàrò ó ní ìwọ kọ́lọ ṣe bẹ́ẹ̀ ó ní ìgbà ìsìgbà wood kí a tuntun ṣe à ń gbà tó mú lẹ́ẹ̀kejì àtúntò bẹ́ẹ̀ gẹ́gẹ́ sọ́lá rọ̀ oníbàdàn ìwà ó ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ó lè rà kó mélòó sáàtì tẹ̀gbé akúmọ̀ mẹ́rin fífilẹ̀ yẹn lẹ̀ kọ́kọ́ aṣọ́rọ̀ jẹ́nà mẹ́fẹ́ kejì mẹ́wàá ìkẹta ọwọ́ jẹ́ àkúnmí táàtì pàtó wá ṣetán ọwá ni ni òfin yìí ni ọ̀dà láti lè láàbò ayé látàbí láyé wọn dà ayé wọn ìwọ náà tó dúró ọmọkùnrin kí ló wà gbogbo ẹ̀yìn àwọn mùsàlájì ó lọ mẹ́kà ó tún kọ ọjọ́ ọmọkùnrin ò tó káàkiri àwọn fún àṣẹ ẹni tẹ́lẹ̀ bá ẹni tẹ́lẹ̀ bá sọmọ́ táwọn sọmọ́ sọ́ọ̀bù ẹni tẹ́lẹ̀ fẹ́ ẹni tẹ́ fa tààrí mẹ́lẹ̀ nulẹ̀ ẹlòmíì rí odidi màálù mẹ́lẹ̀ nulẹ̀ ẹlòmíì rí ẹlẹ́dẹ̀ aláàjì òun ẹlẹ́dẹ̀ mọ́lẹ̀ òun ẹlẹ́dẹ̀ mọ́ sọ́ọ̀bù ìnàdì láì wà nínú àyàtà kò sí kò tó ọmọ إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wá ń dààmú ká wọ́n sáré wọ́n sáré káàkiri wọ́n dára ní ọmọkùnrin tó àwọn ọmọ àmọ́tàwà fà kẹtẹ́lẹ̀ kí láti tẹ̀lẹ̀ kò lè ṣàkàrù máa wà láwà láńgbogbo gbà bá fẹ́ jáde ní ṣàzkár ó bá wọlé padà ṣàzkár ó fẹ́ jẹun rántí ọlọ́run ó fẹ́ sùn rántí ọlọ́run ẹ̀rọ kí ló lè ń bẹ̀ ju pé ká sílẹ̀ fún ọ ní nǹkan kẹ́kọ̀ọ́ mọ́ tako sí àbíkọ́ ní kò mọ wẹ́jẹ káàkiri àbíkọ́ mọ́ kọ́ ní kò mọ tí ọ̀bẹ bọ́nú bọ́nú sóòfù gbóná kó tó padì ẹ tó jẹ sókò ààrẹ subhanallah àwọn èèyàn ó ní kọ́ ó ṣépè fún wọn pé ah lórí ibu làwọn látàlú ìwà fóníṣọ̀ tí wọ́n náà bá dúró dédé bíi ìpínlẹ̀ ojú ó tẹ̀sù ìwà aláàjì tí wọ́n náà bá dúró dédé pẹ̀lú kùrùsí yìí rẹ pẹ̀lú fálákì lẹ́ǹsì rẹ ìkíláàsù rẹ tó bá dúró dédé ojú ó tẹ̀sù kìrìmìnà rẹ̀ fún ọjà láwà nínú ọjà ṣeré kó ṣe ẹ̀bọ̀n gbé fi wọ́n lẹ̀ àwọn náà lẹ́bọ̀ wọn ìwọ́n mọ́ ṣàfikárù tí ẹ bá fẹ́ sùn lálẹ́ sàwọ́lá kakulu Allah ka falaka náà sì fẹ́sọ́wọ́ fi rárá. Àlàwí istaqamu ala tariqati la asqaynahum ma'an ghadaqa. Torí kò tó lẹ́rìí fún ọ, kò lọ sẹ́gbọ́ pé àkórí pé àwọn èèyàn kan wọ́n ń dọ̀ láàrín àwọn èèyàn kan wọ́n sọ pé ó rí kò tó lẹ́rìí fún. Kọ́tọ̀ láti látò lọ wúzà ó dá ilé tàbí wúzà rí bàjẹ́ ayé ayé wọ́n ti bàjẹ́ láàrín wọn àdá. Ó ní ànábì wo, ó rọkùnmí tá ẹ wo kí ni hadaf láyé ọmọ tọ́lọ́wọ́ bá ti kọ sáájú wà látẹ́mùnán tẹ́sítẹ́sítẹ́ ẹ sọ pé ó bá bọ́ síbi dáwà ó kó bára rẹ̀ nǹkan tó fẹ́ ṣe yẹn gẹ́lẹ́ ló fi ló fi so ibú wájọ lọ àríwí wa ni àá ah, níta nítorí ẹ̀jẹ̀ lè tẹ̀kú nìkan lè mẹ̀tò lọ́rí ìjẹ̀lẹ̀ orí yẹn afámi lórí bá subhanallah afámi lórí bá yẹn ó ní àràkúnmi tá àwọn ọmọ kí odi ń pa wọ́n lé àwọn ọmọ òrukàn wọ́n bẹ́ẹ̀ àfà wọ́n tó onímọ́tò méjì wọ́n tó gbé dìbò fọ́ tó gbà ẹ̀ ṣe ẹ̀ bá sì bá kọ́lé ẹ bá kẹrẹ mọ́sáàsì wa tó dùn pa wá mẹ́ wọn náà sọ àwọn ìmọ̀ mẹ́mọ́ wọ̀ rí sẹ́rí ẹ̀rí tá a bá láti ń tọ́jú ẹ̀yìn ẹ̀yìn mọ́ wọ̀ rí sẹ́rí gbogbo yòókù ẹ̀rọ àbájá tí ń tọ́jú subhanallah nǹkan ó máa sì ń sunlẹ̀ àbá sì oníṣẹ́ ọlọ́gbà sallallahu alaihi wasallam anábì ni máa rí dudari àmì ni mi fẹ́ràn àkúmí rẹ o hmm. walakin ni ad'uka ila islam hmm. àmì tí mo fẹ́ ní pé gba islam kò mọ́ bá sórí ibu àwọn kò ṣe kó tún kó ṣe lápẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́sọ fún àwọn ní gba islam yàrá kàánà gba islam tó bá gba islam eléyìí ló máa ṣe láǹfààní jù tó bá gba islam ló fi níbi náà ọkùnrin ẹni bá bẹ̀rẹ̀ wáyà ọ̀nà ìsìláàmù ó dòdò tó yẹn mílẹ̀ náà ṣùgbọ́n ra ilẹ̀ àǹtòrò ìyà ni àyà bẹ́ẹ̀ kó tún fi àwọn àmì kan hàn mí tí wàá tó fi mọ̀ pé yóò sọ ọlọ́run bàdàn lọ́run ṣé kò tí ì tó pé ọ̀fẹ́ yẹ̀yẹ́lẹ̀ lùgàsí èmi lẹ́yìn ìmọ̀ràn wa tán tí má fàmì hàn kọ́ sọ́gbà tọ́lọ̀ tí má bẹ́ẹ̀ lọ́tọ́lọ́ má ṣe ń kọ́ lọ òṣìṣẹ́ wọn máa pe igi tó wà tó ìwọ́ igi má bọ̀ igi sì wà ah, ó tún lórí ó dà tún sọ fún pé ó padà àlọ́ mi ti mọ́ padà ó tún padà bábìrì wa sọ pé ó wá lọ bá ọkùnrin jù pé ah, àà sáàhìrù ní lóòtọ́ ìdẹ́ni lóòtọ́ àà ah, àwọn ṣe fẹ̀yìn mílẹ̀ ẹ̀gọ́ yẹ̀mí ó tún pegi wá ńlá كنا يهودا ولو شاء ربنا كنا يهودا وما دين اليهود بذي شقول وما دين اليهود بذي شقول وما دين اليهود بذي شقول ولو شاء ربنا كنا نصارى ولو شاء ربنا كنا نصارى رهبان في جبل جليل مع رهباني في جبل جليل مع رهباني في جبل جليل ولكننا خلقنا إذا خلقنا ولكننا خلقنا إذا خلقنا حنيفا ديننا عن كل جيل حنيفا ديننا عن كل جيل حنيفا ديننا عن كل جيل ọlọ́run ọba ní ló fi ìyàn mọ́nà jùlọ ṣe rọ́bùnà kúnnà yahuda ojú wọ́n tó mọ̀nà mọ́ dúpẹ́ ó lè ṣe tọ́lọ́ mọ́ tún wé sí pọ́lọ́ ọba fi ọlọ́run bá fẹ́ ó ṣe wọ́n náà ní yahudi ó gbẹ́gbẹ́ àwọn tó ń ṣe yahudi lọ وما دين اليهود بذي شقول وما دين اليهود بذي شقول ẹ̀sìn yahudi ẹ̀sìn àwọn jíù kìí ṣe ẹ̀sìn tó pẹ́ pété yẹn máa jókòó tó bá gbé sí àkàyèsà kí ni ìròyìn lọ báyìí ká ní ká má fẹ́yàwó ká má lọ́kọ humanity gan kí ló fi máa ṣẹ́kù ìgbé ìjọ́mọ ènìyàn jẹ́ kí ló fi máa ṣẹ́kù àbẹ́ ìgbàlá ẹ̀sìn la so ẹnìyàn tí màá kàn jókòó ká ah, irú ẹ̀sìn wo ni ẹ̀sìn mọ́ lọ́kọ ẹ̀sìn mọ́ níyàwó kí láti mọ gbọ́ bùkátà ara lákọ̀ bálà káyọ̀ bọ́lọ̀ bá dẹ̀ fẹ́ yóò ṣe wá nà sọ́rọ̀. لو شاء ربنا كنا نصارى في جبل جليل مع رهبان في جبل جليل. bọ́lọ̀ bọ́lá ti fẹ́ ni yóò ṣe wá ní nàṣọ́rọ̀ kìrìsìtẹ́nì sọ́gbọ́n lè dá àkàwé eh, eh, àwọn gírígan eh, ó kàwé ò sọ́gbọ́n kó mọ́ máa rò bá rí fi jábàlì jẹ lórí òkè àìsí yóò tún lórí òkè káàkiri ó sì lọ sí ibi gbẹmí kòrò <laughs> Márùn-ún fi jàbálé ìjẹ̀lélé. bá ní fi jàbálé ìjẹ̀lélé. lórí òkè káàkiri lórí ìdí gbẹ́ àwẹ́ ní àwọn bíríbírí gbogbo ara rẹ̀ yóò wá fún fúlẹ́wọ̀ káàkiri ẹjẹun tó àìsùn yóò ti tẹ́tẹ́ gba àwọn àìsùn àìsùn àìsùn. ọ̀làkìnnà kò lè jẹ́ ilé hanifa dínúnà kò lè jẹ́ ilé. ọmọ ẹkún náà tàbí ọpẹ́ ilé tó fi wá mẹ́rin islam yìí ká ní dúpẹ́ ìfẹ́ wọn kọ̀ bílẹ̀ orí nǹkan ó lè jẹ́ mùsùlùmí orí nǹkan jẹ mo tó bá padà ó padà rí nǹkan yìí nìyẹn mo rí jẹ́ra yóò rí jẹ́ra kí á mẹ́ inshallah ó wá orí òkè kí ló lọ sí òkè torí orí gbogbo rẹ ló ti ó agbára káàkiri ṣọ́ọ̀bù rẹ̀ dá ọ̀rẹ́ rẹ̀ kan wá ní ìgbà tó ń gbóhùn náà ẹjọ́ àwọn gbogbo ẹgbẹ́ rẹ̀ ti ńlá àwọn amúlà ọ̀dọ̀ àwọn sí ìṣàdéhùn náà mẹ́pa àwọn tó mọ́ sóògùn káàkiri àwọn tó sáwọn ènìyàn mọ́ kọ́tọ́ jẹ́ ọ̀tẹ̀ kẹ̀kẹ́ ó wà lọ rẹ̀ mùsùlùmí lé o mọ́tọ́ ọlọ́run wà á mú nǹkan wà burú sí fún ọlọ́run akára akára pàdé wá ní ọ̀dà pẹ́ ẹgbà sọ́nà pé káàdì kí bá ti fún mọ́ ti fara gbá nìkan táwọn ṣe fa wọ́n á ní ṣe pé ẹ̀ ti ṣẹlọ̀ níbi kan ọkọ̀ sórí kòrò kò mọ́ tí ó ṣe ó wò pé àfẹ́sí ìwòsẹ̀ ó ní ṣẹlọ̀ níbi kan bọ̀ kò sàgbé èmi sọ èmi sọ bẹ́ẹ̀sì nǹkan tó wọ́n bá sọ lálùkùrọ̀ á ó ní wọ́n sàánú wa náà ń jarí mo ní ọlọ́ ẹ̀ ti ṣẹlọ̀ níbi kan ẹni ẹ̀ jáde sọ́rọ̀ ara àwọn wọ́n mú orin tọ́nà ọba ṣe fún yìí الحمد لله الذي هدانا لهذا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لنهتدي لولا أن هدانا الله تقول الله تقول من علم من àwọn tó bá nàbí lò gbà tó lá nàbí rẹ̀ ó sọ́lọ́ àrùwà sọ́lọ́ lójúdójú wọ́n rà nàbí ó wọ́n bá nàbí ìta ọjọ́ gbàgbó lé ọmọ agbólé kan náà ni rùkánà ní àṣà ah, ó jẹ́ pé ní àkírọ̀ nínú àmọ́ ọlọ́ nínú àwọn olùkọ̀tàn sọ pé rùkánà ń tiẹ̀ asìlára aslama amal fath ibn kathir bàbá ń sọ àwọn mùsùlùmí tó gba islam ní amul fath ayé fath maka àwọn tó gba islam ní amul fath ó ṣí wọn mà ó ṣe rọ̀kà hànà ó gbàdá gba islam ó ti padà kú lásìkò muawiya nǹkan bíi ogójì ọdún lé díẹ̀ lábẹ́ ọdún méjì ودي صحابة صلى الله الله عنه ولقرع بلد رضي الله رحمة من الله أنا أشهد على الله

ìlú orílẹ̀ ìlú orílẹ̀ ayé ọmọ ẹ̀kọ́ sọ àti ń bá ayé ó sì ń da gbogbo nǹkan tí wọ́n lọ́wọ́ àsọpọ̀ bẹ́ẹ̀ apáàtì màláìkà ìwọ́n lọ́wọ́ àsọpọ̀ bẹ́ẹ̀ màláìkà bẹ́ẹ̀ pé ọlọ́wọ́ bá gẹ̀ ọ́rọ̀ yìí wọ́n pé gìlá àbò ṣídàt rírì wọn lásán gẹ ọwọ́ musa fún àwọn àlárin ìtàn bíi rímọ́lá kò jìbìrì nítorí bí sọ́nà yáyọ ni mo dá sí ó rí ẹ̀kọ́ ó ní súbà alẹ́ yà mẹ́rin àmà rí ìdáwà dà sí rúni ẹ má gbé òtútù ló mú ni ó bó olú ló mú kọ̀ mọ̀mọ́

هل وجدت ما وعد ما وعدك ربك عليه حقا ó ti kú ní ìsìn ó ti bọ́nu sàárè o ṣé òun rí gbogbo ìyàtọ̀ náà bá lóun fi jí ọ ṣé òun rí báyìí àbíbi tó ṣe ti sàárè rẹ àwọn alùkọ́lé àwọn kọ̀lé ìbòlùbàdẹ̀ ó mọ̀rọ̀ wá ń sọ fún àná bíi ó ń gbọ́ ah, àbí àbújá àtàwọn tó ọ̀rọ̀ rí bá wọ́n ń gbọ́ mi jù ọ̀rọ̀ sòtò gbọ́ ọlọ́run bá jẹ́ ó mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ kó lè bá àfi lékúyà àwọn pé ah, ẹ̀rọ pé ẹ̀dẹ̀ sọ pé ó jìyà tí ọgbọ́n tó wá ń jẹ́ náà sí mo ẹgbẹ́ kí ni ó dojú ìyá ah, ẹni sí ìyọ̀nù من الأعداء اللهم إنا من الأعداء اللهم إنا من الأعداء نعم عليها عليها وما جعلنا أصحاب النار إلا ملائكة وما جعلنا عدتهم إلا فتنة للذين كفروا ليستيقن الذين أوتوا الكتاب ويزداد الذين آمنوا إيمانا ولا يرتاب الذين أوتوا الكتاب والمؤمنون وليقول الذين في قلوبهم مرض والكافرون ماذا أراد الله بهذا مثلا كذلك يدل الله من يشاء ويهدي من يشاء وما يعلم جنود ربك إلا هو وما هي إلا ذكرى للبشر وما جعلنا أصحاب النار إلا ملائكة وما جعلنا عدتهم إلا فتنة أصحاب النار طبعا من ملائكة ما جعلنا أصحاب النار àwọn mọ̀láìkà tá a fi sọ́nà wọn lọ sílẹ̀ tó pé àfàbà náà gbé àwọn ọmọ náà ṣẹ̀gbọ́n ó wà lọ́tọ́ gbọ́láyà sàrí àṣàbù náà wà sàbù so àṣàbà náà tó wà mẹ́rin ayé mọ̀láìkà kùzá tọ́gbọ̀nà tó nà àwọn mọ̀láìkà tí wọ́n ń ọlọ́run bá ní àṣẹ wọ́n ju àwọn màláíkà sọ yìí nìkan lọ. wa ma ja'alna iddatahum illa fitnatan lilladhina kafaru. ọlọ́run kí tàbí ọlọ́run ní àṣẹ wọ́n ní òǹkà ọlọ́run ní àti fún wọn ni ẹ̀rá kò jẹ́ máa tọ́lọ̀ bá wùlẹ̀ fún mẹ́lẹ́kà ń gasẹ́ mìíràn tó wà lẹ́mọ́ lọ mẹ́fẹ́lẹ̀ lọ iná máa mú ìdá ọ̀rọ̀ ṣe ayẹyẹ kó dẹ̀rẹ́ ọ̀fọ̀ alọ́mọ ayé sọ wọ́n lọ tó wá fi àwọn mẹ́lẹ́kà rẹ̀ kó lè bá ẹjẹ́ bẹ́ kìí fèrí ẹgbẹ́ ìgbà sọ pé ah, ẹ ìṣẹ́ wá rí ìbáàlù kí ẹ máa gbáṣọ nílẹ̀ káṣọ yẹn máa gbálẹ̀ so ó lè bí àfọyọ̀ dó èèyàn rírá sọ̀rọ̀ yà afọ ó ti dá òun mẹ́ tó sọ wọ́n sọ fún yà pé ah, ẹ̀wọ̀n ní tó bá kú sórí zina rẹ̀ so ìsàkíkò lẹ́kọ̀ọ́ ó lẹ́tọ̀ọ́ sí kó jìyà bọ̀t ọlọ́run ọba ọba oníkẹ́ni o tó bá sì jẹ́ ìwádìí àgẹ́ náà kò ní ránú ní àfọ́ òtítán àásápadà wà lìjẹ́ náà gbọ́ sáwà end of the year ọlọ́ni àṣẹ òǹkà wọn ní mọ́kàndínlógún. la fitnata lilladhina kafaru. ọlọ́ni àṣẹ òǹkà wọn ní mọ́kàndínlógún yẹn ju fitna lọ àfisàdánwò fáwọn kèfèrí ni. liyastayqina alladhina utul kitab. adẹ̀fẹ́ fi alẹ́gbóòrùn rẹ̀ níbẹ̀ yẹn wípé ajẹ́pọ̀ ń bẹ lákọọ́lẹ̀ rẹ̀ fọ́bẹ̀rẹ̀ lọ́wọ́ mú wípé nínú báyìí bíbélì wo ní ṣe kọ̀kan mi alẹ́gbọ́ yìí níbi àyà wípé ó wà lákọọ́lẹ̀ bẹ́ẹ̀ nínú sọ́yítà àti ìjìnlẹ̀ pé àwọn mọ̀lẹ́kà ti ń jẹ́ oúnjẹ kọ́sára tù jàánà mọ́kàndínlógún ni wọ́n tó bá lọ́lẹ̀ yẹ ìṣẹ́ ìkìnà lẹ́rí náà ó tó tó

àwọn alákàtà pé kò sí gbáyà mú nǹkan àwọn tí wà bèrè bèrè gan nínú sàárè yẹn wọn jẹ aláwọ̀ sẹ́lẹ̀ aláwọ̀ sẹ́lẹ̀ sẹ́lẹ̀ ولا يرتاب الذين أوتوا الكتاب والمؤمنون àsìfẹ́ kó sí kíyè méjì kó wà lẹ́mí àwọn tá a fún tíra sí ànábì yìí bí gbogbo nǹkan tó kò tí ẹ̀ sọ ti wà mú kó sọ àwọn kan náà kó bá àtọwọ́ wọn mú pé à ah, ṣé bíbí ṣe ń bẹ lọ́wọ́ sáà ń bẹ lọ́wọ́ àfẹ́kìlẹ̀ kó máa bíyẹ̀ méjì. Àbálàdínà ó tó kìtà àbàwà ìmọ̀mìnà wàlẹ̀yàkólà ládínà fi kòlò bèhẹ̀ márọ̀dù wàlkàfìrò na máa dá àrọ́dà lọ́wọ́ bí ha dá mẹ́sàlá. Àwọn kèfèrí àtàwọn tí ẹ̀mí wọ́n dọ̀tí àwọn mùnáfìkì. Àwọn tẹ́ pé lójú méjì ni wọ́n nílò àwọn Mùsùlùmí, Mùsùlùmí náà pèrè àwọn kọ̀sọ̀bẹ́sẹ̀ ìlú àlájà. Tó bá ti wá fẹ́ wọ ilé ìjọsìn àwọn kèfèrí yóò sí bòrùn dàbí ó sì fẹ́yìn mẹ́kàsẹ́ sábàkà rí lórí lọ́tọ́ bá fẹ́ wá lọ àìsàn àdúrà tó fẹ́ lọ gbómi ká ló sábàkà alábòsí mùnáfìkì ọlọ́run ní àwọn ẹ̀kẹ̀fẹ̀ rí àtàwọn tẹ́gbẹ́ ẹ̀mí wọ́n dọ̀tí àwọn àwọn ẹ̀rẹ̀kẹ̀ mọ́rọ̀dà alladhina fi qulubihim maradu wal kafiruna madha arada Allahu bi nǹkan pé nineteen làwọn màláìka ti mẹ ah. kí ni kí ni ìtumọ̀ lẹ́yìn tó túmọ̀ sí kàkà. àdàlíkà yudillullahu man yasha'u wa yahdi man فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يدل به كثيرا ويهدي به كثيرا وما يدل به إلا الفاسقين الآن أي أيضا نفجر ọlọ́run ọba ní àwọn mùnáfíkì àtàdé kò jẹ́ wọn ṣàdánù tẹ̀lú lọ́wọ́ mọ̀ yẹ̀ ṣáà

wọ́n tún dúró dé ẹ́ asáyọlẹ̀ asọ́lẹ̀ láwọ́ èèyàn irun wọn wọ́n bá tún mọ́gbógún tó ààrẹ wọn bá tún mọ́gbógún tó wọ́n mọ̀ wá ṣe dáadáa wọ́n lékún ìgbọ́n rámi ọlọ́run ọlọ́run bá yóò nu ẹni tó bá wù ú yóò fẹ́ tó bá wù ú mẹ́nà wa ma ya'lamu junuda rabbika illa hu wa ma hiya illa dhikra lil bashar ọlọ́run ni wa ma ya'lamu junuda rabbika illa hu ah, Allah bá ní mẹ́yà alámdùnú na rọ́bìkà ìlàwó ẹnikẹ́kẹ́ kàpàdà yà ẹnikẹ́kẹ́ mẹ́yà alámdùnú na rọ́bìkà ìlàwó ẹnikẹ́kẹ́ ò lè mọ́ àwọn gbogbo ọlọ́run bá rẹ̀ àfún àwọn fọ́nìmọ̀ tẹ̀sí nítumọ̀ rẹ̀ ní wípé àwọn mọ̀lẹ́kàtà pè ní 19 yìí apákan sọ pé sí 19 ni wọ́n ní ìran bí wọ́n ah, àbí ìran 19 ni wọ́n àwọn 19 ni wọ́n ló ń kà but wọ́n jẹ́ 19 ló ń kà mẹ́yà alamjúdà rọ́bì kàìlá o àwọn onímọ̀ tẹ́sùn sọ pé ìbẹ̀ nínú àwọn mọ̀láìkà ìkọ̀ọ̀kan wọn tọ́lọ̀ tó wá fi àwọn asọ́mọ́gbè tó jẹ́ pé òun kàn lọ bí á tìmù yẹn so síbẹ̀ wọ́n ti wá ń bì bí kódà kó jẹ́ 19 kìdìkẹ́ wọ́n wà lọ́mọ àdéhùn abúlé ìlú mọ̀sílùdù wá nígbà tó ń sọ yí pé yóò ta àbí jahannam yàrá kìyàmà wọ́n gbé iná jahannam wá lọ́dọ̀ kìyàmà wọ́n máa wọ́ seventy thousand mẹ̀láìkà ni ó máa wà níbi ثم في سلسلة ذرعها سبعون ذراعا فاسلقوه إنه كان لا يؤمن بالله العظيم wọ́n máa wọ́ iná jahannam níbi àwọn ìjánu rẹ̀ ìjánu rẹ̀ sì rẹ̀ 70,000 ìjánu tó tí iná jahannam tó ní níbi ìjánu kọ̀ọ̀kan 70,000 mẹ́lẹ́kàrí tí wọ́n wọ́ so àwọn ọmọ yàrá tẹ́lá sí 70,000 kí ló fún àmìyàn náà tí ó fún yàn bílíọ̀nù lọ́pàá وما يعلم جند ربك وما يعلم جنود ربك إلا هو وما هي إلا ذكرى للبشر الله نقول تعالى صفوه so ẹnkìníkà ẹbá ń dẹ̀gbà àbùkìníkà báyìí àti ìgbà táwọn amẹ́ríkà tẹ́ fọ́ọ̀mù ní olùgbẹ́ kòrò náà kò mọ́ dọ́dọ̀ àwọn ìkòrò dọ́dọ̀ àwọn kòrò dá amẹ́ríkà nígbà tó dé bẹ̀rẹ̀ ìsàbẹ̀ rẹ̀ ẹ̀sàdọ̀lọ́ àṣàrà nígbà tó dé bẹ̀rẹ̀ ìsẹ̀ àwọn gan ọlọ́ba kó làwá kó làwọn ọmọ ẹ̀yà alámìjò ní òdà rọ́bìkà ìlà ẹnìkan ká o má àmùgọ̀ ọlọ́ọ̀la má fọkàbalẹ̀ pé ọlọ́ra wọn ni àwọn ọ̀sán pé ó rìbá ẹ̀tọ́ ń gba owó rìbá tó ń gba owó lápò ń gba owó sípò rìbá báńkì gbọ́mọdé láńtà ọlọ́run bá ní yẹ́ máa ẹ̀ẹ́dẹ́gbàkúnlọ́ alábẹ̀sọ́tò bá kọ́rọ̀ lọ́wọ́ parí ọlọ́ọ̀bá ní ẹkún múra alẹ́dẹ ogun látọ̀lọ́lọ́ tó ọdẹ yóò lè inú gbogbo wà lẹ́ẹ̀dẹ́ ogun ilé ogun o mọ́ bóun ṣe sọ̀rọ̀ ara tó sọ ọmọdé lọ́rọ̀ gbà ẹ̀ṣọ́ أما يعلم جنود ربك يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين

صلى الله سلامة وتوفيق وصلاة الله لما يعلم جنود ربك إلا هو ẹni kẹ́kẹ́ gbogbo ọlọ́ tó tó máa ti sọ fún ọ̀tẹ́ àìbẹ́ kọ́ wà ní pé min Allahi ar-risala wa ala ar-rasul al-balagh wa alayhi at-taslim máa gbogbo nǹkan kọ́ ló mọ ìdí ẹ̀ yóò tó fi wá rí náà àwọn má bèèrè pé ọlọ́ọ̀ni màláìka àti sábà àṣà má bèèrè pé nínú ìdí alayhi at-taslim àti ìgbà kọ́lọ́ sọ bẹ́ẹ̀ ó sì mẹ́fíkì mọ̀ tó fi sí ọlọ́run ní kò sẹ́ni tó mọ ogun ọlọ́run tó ju òun náà lọ náà وما هي إلا ذكرى للبشر إذا سọ̀kalẹ̀ ọlọ́dà kàṣẹ ذكرى للبشر akàfẹ́ في ilé إن شاء الله تعالى بنا راتب máa بعد tó bá هنا ọ̀la bí ọlọ́run بالعافية والسلامة ẹ̀kọ́ ṣọ́ọ̀kù وصلى على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام